alábìrin mo bá ọ sọ̀rọ̀ fẹ́ ò ń ṣe falafolo hmm, wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí má tẹ̀sí ojú ẹ̀ lálẹ́ yìí tẹ̀sí ojú ẹ̀ lálẹ́ yìí má tẹ̀sí ojú ẹ̀ lálẹ́ yìí tẹ̀sí ojú ẹ̀ lálẹ́ yìí alábìrin tèmi tìrẹ sọ̀rọ̀ ìfẹ́ olóṣèdè láti amẹ́ríkà you say i'm a local rapper ah, alábìrin. Uh bí kì í pẹ́ lórí ẹ̀ kò tó ṣẹ́jú márùn mi ò fẹ́ kọ́lé síbẹ̀ hmm. àmọ́ love is love talk is talk owó yapa lápò kan má dis talk ó dẹ́ mọ́ fún mi na what is wrong it's because of you that I sing this song ó love is love talk is talk owó yapa lápò kan má dis talk ó dẹ́ mọ́ fún mi na what is wrong it's because of you that I sing this song. ṣùgbọ́n wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí fẹ́ kú lálẹ́ yìí má tẹ̀sán ojú ẹ̀ lálẹ́ yìí tẹ̀sán ojú ẹ̀ lálẹ́ yìí má ojú ẹ̀ lálẹ́ yìí tẹ̀sán ojú ẹ̀ lálẹ́ yìí àwọn ẹ̀yin mama di mama mo fẹ́ dáko mo fẹ́ gbin cassava ó ti di pasa di pasa you dey make me dey saba di saba èmi ni di mana di mana èmi mo mú fún wọn má lọ kánà wo àwílò àwílò for the champion àfi bí mi lò àmọ́ love is love talk is talk owó yapa lápò kọ́ má di Oh, demo for me now, what is wrong? It's because of you that I sing this song. Oh, yeah, love is love, talk is talk. Oh, oh yeah, palapo, come at this talk. Oh, demo for me now, what is wrong? It's because of you that I sing this song. This song. ṣùgbọ́n wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lálẹ́ yìí má ojú ẹ̀ lálẹ́ yìí tẹ̀sí ojú ẹ̀ lálẹ́ yìí má ojú ẹ̀ lálẹ́ yìí. Jogbo Jomo. Baby, I'm not a hooligans. Jogbo Jomo. Baby girl, if you give me chance. Jogbo Jomo. Baby, I'm not a hooligans. Jogbo Jomo. Baby girl, if you give me chance. Yeah. Yeah. Kódà wà fẹ́ kúlálẹ̀, wà fẹ́ kúlálẹ̀, alábìnrin, tèmi tìrẹ sọ̀rọ̀ ìfẹ́ olóṣèdè láti amẹ́ríkà you say i'm a local rapper ah. alábìrin bí kì í pẹ́ lórí ẹ̀ kò tó ṣẹ́jú márùn-ún ah. mi ò fẹ́ kọ́lé síbẹ̀. just pop. just pop. just pop.